ẹ̀jẹ̀ Jésù máa bọ̀. Ẹnìkan gbọ́. Somebody is listening. Lónìí. Today. Ibi ayé ti yẹ̀yẹ́ rẹ̀. Wherever you may be. Olúwa sọ nígbàwọ́ rẹ̀. Amen. Amen. Amen. Amen. Akada limaruwa. In the name of Jesus. ìmẹ̀sẹ̀dẹ́ yẹlẹ kẹrùwà dẹ ẹgẹgẹ yẹmẹkẹ baruge dà ibi ayé ti ní ọ̀sán náà má olúwa sọ onígbọ̀wọ́ rẹ. Amen. Amen. láàrin ìṣẹ́jú kékeré yẹn. within few minutes. jẹ́ kí ọkàn rẹ̀ ọmọ sọ̀rọ̀ yẹn. let your ah. sórí lójú ènìyàn. to mine. aago mọ́kànlá lẹ́yìn tẹ́ wà wájú ti nàró. you've been on your faces ẹlẹ́bùkún jókòó tá aago mẹ́rin fi lù. and you are yet to take your seat. kò bójúmu lójú ènìyàn. it is abnormal to man. ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́ẹ́dẹ́ náà rò ó. but you are not just on your feet. ẹ ń fẹ́ ń tó bójúmu ni. you want something normal. Lift up your two hands. Lift up your two hands. Áńgẹ́lì kan wà tí máa ń gbé ìyanu kiri. There is an angel that goes about with miracles. Bí o bá ṣàmì. With your amen. Áńgẹ́lì náà bá ọ pàdé o. Such angel shall encounter you. Amen. tó lágbára wọ́n ń gbé ìran dìde. àwọn tó ní agbára wọ́n máa ń gbé ìran dìde. sọ̀fà lágbára ó gbé Celestial ti dé. gbé ìsọjí orí afẹ́fẹ́ dìde o. ọlọ́run fẹ́mi náà lágbára mo fẹ́ gbé ìrọ̀ dìde. wọ́n bá ní kó máa wá àánú kiri. If you are to look about for mercy. Má wulẹ̀ wá àánú lọ bì kankan. Don't go far. Ibi ni àánú ń gbé. Here is mercy. Mercy. Do us here. Gbé ọwọ́ ẹ méjèèjì sókè. Lift up your two hands. Gbé ọwọ́ ẹ méjèèjì sókè. Lift up your two hands. Ọlọ́run gbogbo ògo padà fún ọ. God will return all glory to you. Ọlọ́run ìpè bàbá mi Táíwò Òjó. God of the calling of my father. Nàwó ẹ méjèèjì sà. Lift up your two hands. Mo nínú Olúwa mo sọ tẹ́lẹ̀. I stand in the Lord and prophesy. Gbogbo ẹ̀yin tí ayé ti rò pín. Everyone that has been condemned. Àmì méje ló máa ṣe o. Seven amen. Màá dẹ̀ lọ nínú onígbọ̀wọ́. Seven amen. bíi ìṣẹ́jú márùn-ún. Seven amen. Nàwó ẹ méjèèjì. Lift up your two hands. Lift up your two hands. As the Lord liveth. Gbogbo ẹni tí wọ́n rò pé ń bì í. Everyone that has been on. Wọ́n sọ pé ò lè dá nǹkan rẹ̀ ṣe mọ́. You have been written on. Bí o bá lè ṣàmì méje. With your seven amen. Kọ́ṣù yìí tó parí. Before the end of this month. Áńgẹ́lì onígbọ̀wọ́ máa yọ sí ẹ o. Amen. Amen gbogbo ẹni tó bá nílò onígbọ̀wọ́ ohun àkọ́kọ́ tó máa ṣe náà ni pé yóò gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Everyone that needs a helper needs to accept Jesus as his personal Lord and Saviour. Ọmọbìnrin kan tó ti lọ́kọ ṣùgbọ́n ọkọ ẹ̀ kì í ṣe kìrìsìtẹ́nì rárá kò nígbàgbọ́ nínú Jésù ó tún jẹ́ aṣòdì sí Kristi aya rẹ̀ ti bímọ méjì fún àkọ́bí rẹ̀ ọmọ ọdún mẹ́jọ ni èkejì ló ń tọ́ lọ́wọ́ kódà kò tí ì já lẹ́nu ọmú ọkọ wọlé lọ́jọ́ kan ó ti mutí ó kẹ́rì ó bá ìyàwó rẹ̀ níbi tó ti ń ka bíbélì lọ́wọ́ ó ní ṣebí mo ti kìlọ̀ fún ẹ pé o gbọ́dọ̀ ká bíbélì nínú ilé èyí mọ́ rárá ó bẹ̀rẹ̀ sí ìlú ìyàwó rẹ̀ títí tó fi dákẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fapànìyàn ṣọkọ ẹ ò ní fi àyà tàǹgà ṣaya nínú ilé. ìyàwó dákẹ́ o ọmọ rẹ̀ sunkún ọmọ ọdún mẹ́jọ ó bá tún bẹ̀rẹ̀ sí ní ìnàmọ́ rẹ̀ ó títí tó fi dákẹ́ ó gbé òkú ọmọdún mẹ́jọ ó gbé aláyọ̀ ọmọdún kan ó kó wọn sínú mọ́tò ó wà wọ́n lọ sí ibojì òkú ó gbẹ́ kòtò ló bá sìn wọ́n kò tọ́jọ́ kò tóṣù àwọn èèyàn kan fẹ́ lọ sìnkú ní ibojì òkú yẹn ibẹ̀ ni wọ́n ti ṣàkíyèsí pé àwọn ń gbọ́ ariwo nínú ilẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ilẹ̀ yẹn wọ́n kó alààyè ènìyàn mẹ́ta jáde. kàyéfì ńlá o àwọn ènìyàn fẹ́ máa sá lọ ọmọ ọdún mẹ́jọ ló wá ń sunkún ó mà ṣe ẹ ò rí báyé lé. wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ọdún mẹ́jọ ẹgbọ́n tó fi dá wọn lóhùn ó yà mí lẹ́nu ó ní nígbà táwọn ń bẹ nínú kòtò ó ní ọmọkùnrin kan ló jí ìyá òun pé dìde fún ọmọ rẹ lóúnjẹ o òun ló máa gbé oúnjẹ wá ní òwúrọ̀ lọ́sàn-án o àti lálẹ́ ó ní tó bá ti gbé oúnjẹ wá á fi ọwọ́ ra mi lórí ìgbà yẹn ni mo tó ṣàkíyèsí pé ìhó bẹ nínú ọwọ́ rẹ̀ méjèèjì ẹ̀jẹ̀ dẹ̀ nǹkan ṣoloṣolo nínú ihò ọwọ́ yẹn Jesus Christ Jésù aláàánú má má lọ láì ṣàánú ayé mi. ẹ̀yin wo nílò àánú mi. How many of you need help here? ẹ̀tọ́ náà la máa pariwo ẹ̀. You are going to shout it once. Orin la dẹ̀ máa fi And it's going to be in song. Jésù aláàánú. Jesus the merciful. Mama mà lọ. Do not go. Láì ṣàánú ayé mi. Without having mercy upon my life. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé ká ẹ tó kù nínú ìpàdé yìí? How many of you believe the. Ọwọ́ àánú máa bá ẹ lọ lé. Hand of mercy. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ bẹ́ẹ̀? Nawọ́ rẹ méjèèjì sókè. Lift up your two hands. Bí mo ti kọ orin yẹn ló ṣe máa kọ́ o. You are going to sing the same song as I was. Wàá ní Jésù aláàánú o, má mà lọ láì ṣàánú ayé mi, ṣó ti gẹ̀ẹ́tì ẹ̀. Nawọ́ méjèèjì, má mà lọ láì ṣàánú ayé ẹ pariwo jésù aláàánú ẹ sọ̀rọ̀ jésù aláàánú thank you má má lọ. ṣàánú ayé mi. Òun ẹlẹ́ẹ̀kejì. The second thing. Bí ènìyàn bá fẹ́. If you want. Áńgẹ́lì onígbọ̀wọ́. Angel of help. Yóò gbé ìgbésẹ̀ abàmì. You need to take an abnormal step. A ṣe nǹkan tí ò bójúmu. You do what does not make sense. I can tell you. Mo lè sọ fún ọ. Vividly. Kedere. The secret of this ministry àṣírí iṣẹ́ ìrere yìí is abnormal step. Òun ni ìgbésẹ̀ abàmì. Abraham ò bímọ ọmọ kan ṣoṣo ló bí ó ti pé hundred years ó kó tó rọmọ bí ẹnìkan wá sọ pé kó mú ọmọ kan ṣoṣo tó bí kó lọ sí òkè mùráyà kó lọ fi rúbọ fún òun Genesis twenty two Genesis nineteen sorry. ẹ rí pé kò bójú mu ká má tanra wa jẹ kò bójú mu ẹgbọ́n sẹ́yìn lè ṣe kẹ́gbọ́n nǹkan nínú etí yìí tó ní pé kí ẹ mú ọmọ kan ṣoṣo tí ẹ bí kẹ́ wá lọ fi rúbọ fún òun mo mọ̀ pé tó bá jẹ́ ẹ̀yin ni bẹ́ẹ̀ ṣe gbóhùn yẹn lẹ ó ti pariwo pé sátani padà lẹ́yìn mi olúwa bá ò wí abrahamu kúkú ṣe bẹ́ẹ̀ torọ́ mọ̀ pé olúwa ló ń gbóhùn sọ̀rọ̀ kò kúkú sọ fún ẹbí ará ọ̀rẹ́ kò sọ fún ìyàwó rẹ̀ gan ìgbà tó fẹ́ lọ rúbọ bíbélì sọ wípé sẹ́ráyà rẹ̀ gan kò dágbére fún àfẹ̀mọ́júmọ́ ló ti jí torí kò fẹ́ dágbére fẹ́ni kankan àwọn tó mú dání gan bíbélì sọ wípé lójú ọ̀nà ló ti dá wọn dúró mo mọ̀ pé ohun tó yí Abraham ní wípé ènìyàn tó máa ní onígbọ̀wọ́ o yóò ṣe nǹkan kan tí alẹ́ nílùú èkó ló di nǹkan bàbàrà sí mi lọ́rùn. mo gbé ìyàwó àtọmọ mi pé tá a bá délùú ìbàdàn o a máa rówó gbálé ìgbà tá a máa délùú ìbàdàn gbogbo owó tá a ní láti fi gbálé kò sí ohun tá a lè ṣe kò sí ohun tá a lè jẹ ó wá dọ̀jọ́ kan ìyàwó mi wá jí mi pẹ́pẹ́ ó sọ wípé ọkọ mi mo nígbàgbọ́ nínú iṣẹ́ tó ń ṣe mo mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ wàá sànjọ́ fún mi. ó ní ìjẹ́ ká jíjọ lọ yáwó lápò pé kóun máa fi wá nǹkan ta níwájú ilé pé bẹ́bí ibà kú nínú iṣẹ́ o iṣẹ́ yẹn fi ni sílẹ̀ lọ́jọ́ kan agbéra lọ sádùúgbò kan tó pè ní agbowó ní ìlú Ìbàdàn àlọ́ yáwó lápò èmi ṣe gàràtọ̀ òun gbowó ló fún wa ní chẹ́ẹ̀kì pé ká lọ gbowó thirty thousand lówó tán fún wa ọjọ́ yìí bọ́ sọ́jọ́ program kan tí mo máa ń lọ èmi àtìyàwó mi torí ẹ̀ ló fi já wípé nígbà tá a gbowó yẹn tán akúkú wá fi ìmọ̀ ṣọ̀kan pé ká lọ gbàdúrà ó lórí nǹkan tá a fẹ́ dáwọ́lé. ilé ìjọsìn yìí jẹ́ ibi tọkùnrin àtobìnrin òkè dúró pọ̀ wọ́n kọ́ gbọ̀ngàn àwọn ọkùnrin lọ́tọ̀ọ́ wọ́n dẹ̀kọ́ gbọ̀ngàn obìnrin lọ́tọ̀ ìgbà tá a dẹnu ọ̀nà tá a fẹ́ wọlé ìyàwó omi gbowó tá a lọ gbà lèmi lọ́wọ́ òun lọ sí gbọ̀ngàn àwọn obìnrin èmi náà lọ sí gbọ̀ngàn àwọn ọkùnrin fún ìyàlẹ́nu bí mo ṣe dẹ́sẹ̀ wọlé láì tí ì lo ìṣẹ́jú méjì ìránṣẹ́ ọlọ́run tó ń bẹ lórí pẹpẹ ìyẹn jíṣẹ́ tí ọlọ́run rán ó sọ wípé ọmọkùnrin kan bẹ nínú gbọ̀ngàn yìí thirty thousand ló ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní ọlọ́run sọ fún un wípé bọ́mọkùnrin yìí fẹ́ rògbòlò kó wá fowó yẹn ṣiṣẹ́ fólúwa. bá ń béèrè lọ́wọ́ ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ sọ pé ṣó possible. ask the person by your side is that possible. bó ṣe ń sọ̀rọ̀ mò ń ro nínú ọkàn mi wípé ṣó lè jẹ́ mi lọ́mọkùnrin yìí bá wí torí kì í ṣe mi ni mo lówó gàràǹtọ̀ lásán ni mo ṣe. ó bá tún pariwo lẹ́ẹ̀kejì ó ní ọmọkùnrin kan bẹ̀ nínú gbọ̀ngàn yìí thirty thousand ló ń bẹ lọ́wọ́ ẹ̀ five five hundred lówó yẹn àti wípé inú envelope white ó lo tún sí. bó ṣe ń sọ̀rọ̀ mò ń ro nínú ọkàn mi wípé ṣé aríran ni àbí ajínrere èyí tó bá tiẹ̀ wù kó jẹ́ ṣùgbọ́n ohun tí mo mọ̀ ní wípé kì í ṣe mi ni mo lówó gàràtọ̀ lásán ni mo ṣe. ó sọ díẹ̀ nínú ìtàn ìgbésí ayé bàbá tó bí mi lọ́mọ bó ṣe gbẹnu lọ́rọ̀ yìí mo bẹ̀rẹ̀ sí sunkún ohun tó yà mí lẹ́nu ni wípé báwo ló ṣe morúkọ bàbá tó bí mi lọ́mọ. ó bá pariwo fún ìgbà ìkẹyìn ó ní ọmọkùnrin kan bẹ nínú gbọ̀ngàn yìí thirty thousand ló ń bẹ lọ́wọ́ ẹ ẹ sọ fún un tí ó bá jáde ó tún dá iye àtúnwá kó tún tó lè rògbòlò láyé mo gbọ́wọ́ yẹn jáde pẹ̀lú omijé lójú ó ní kí gbogbo ènìyàn náwó sí mi àwọn ń gbàdúrà o èmi ìsúnkún wọn kúkú mọ nǹkan tó ń pa mí lẹ́kún ìránṣẹ́ ọlọ́run yìí wá ń béèrè lọ́wọ́ mi wípé kí tiẹ̀ ló tó ń pa mí lẹ́kún kàkà kí n sọ̀rọ̀ kí n dá lóhùn o orin ló jáde sí mi lẹ́nu mo sọ wípé olúwa so nígbọ̀wọ́ mi olúwa àtẹ̀mí náà so nígbọ̀wọ́ mi mo fẹ́ ohun tó bójú mu ni mo ṣe ń ṣe ohun tí ó bójú mu. Wo Look here. Gbà mí gbọ́ lóru yìí. Believe me tonight. Áńgẹ́lì kan wà tí wọ́n ń pè ní áńgẹ́lì onígbọ̀wọ́. There is an angel of help. Bí o bá lè ṣàmì. If you can say amen. Áńgẹ́lì onígbọ̀wọ́ yóò yọ sí ọ. Amen you. Láàárín oṣù mẹ́jọ. Within eight months. Mo jẹ páànù nínú ìyà. He suffered a lot. Obi, look here. Ìyá landlady mi gbé mi lọ customary court. His landlady took him to customary court. Nítorí owó ilé eighteen thousand. Because of eighteen thousand rent. Ó gbé mi lọ customary court ní December twenty-two. He took him to customary court on December twenty-second. Bá a ṣe dé, wọ́n fún mi ní ọjọ́ díẹ̀ pé tó bá ti di January first kí n kó ẹrù mi kí n kú òǹlé. They said by January first he should quit the house. Kò dẹ̀ síbi tí mo lè lọ. And there was no place to go mo wá ń pọnmi nínú kànga ìyá yẹn. he was now fetching water from the well. mo wá ń sunkún. he was crying. bí mo ṣe ń sunkún. as he was crying. ìmísí wá gbé mi wọ̀. an inspiration fell me. mo wá bẹ̀rẹ̀ sí í kọrin. he now began to sing. ọjọ́ yẹn ni mo kọrin pé. it was that day he sang olùrànlọ́wọ́ kan. ó lè tayé ẹni. olùrànlọ́wọ́ kan ó lè táyé ẹni ṣe. mo ní onígbọ̀wọ́ mo fẹ́ nísòro ẹ̀yin wo lẹ ní fóònù yín tẹ́ ẹ lè tan torchlight ẹ̀ bí how many of you have your phone and position the torchlight. mo fẹ́ gbé máìkì lẹ̀ ẹ jẹ́ sáré ṣe léyìí. I want to drop the microphone let's quickly do this. ẹ tan torchlight fóònù yín. Tan torchlight fóònù ẹ. On the touch of your phone. Wàá wá nà sókè. You now lift it up. Olùrànlọ́wọ́ kan. Nà sókè. Lift it up. Ó lè táyé ẹni. Anábàyẹ̀nà sọ́bàdà. Olùrànlọ́wọ́ kan ó lè táyé ẹni. na torchlight yẹn náà sókè onígbọ̀wọ́ mo fẹ́. tí ó nu mi jẹ́ èmi nù ọlọ́run o onígbọ̀wọ́ mo fẹ́ o. tí ó bá aṣọ ìyà lára mi olùrànlọ́wọ́ kan ó lè ta ayé ẹni ṣe. nà sókè. lift it up. kànga tí mo gbẹ́ jẹ́ kó kan mi kí n má sí kọ́kọ́rọ́ kú. ó gbé ayé tẹ́ Kabaya Baba. Wọ́n dá mi ní ọjọ́ méje. You was given seven days. Na torchlight na na iná yẹn sókè. Lift it up. Nígbà tí ó fi di ọjọ́ márùn-ún. After the five days. Mo pàdé áńgẹ́lì onígbọ̀wọ́. He had an encounter with an angel of hell. Nà sókè. Lift it up. Ìtàn mi dẹ̀ yí padà. And the story was changed. Story mi dẹ̀ changed. Ìtàn rẹ̀ sì yí padà. Story mi dẹ̀ changed. His story changed. Ẹ wo bí. Look here. Bí ìtàn mi bá yí padà. If his story could change. Gbogbo ẹni tó lè tan iná ògo lóru yìí. Everyone with this light of glory today. Ìtàn rẹ̀ máa yí padà. Yeah. Yeah. pẹ̀lú iná yẹn èmi á dẹ̀ máa gbé gbòǹgbò yìí sílẹ̀ ṣùgbọ́n tó o bá jẹ́ kí iná yẹn kú ó léwu ẹ̀yin onílù ẹ wà mẹ́. Are you there everyone? tó o bá mọ̀ máa kọ́ ẹ. If you don't understand your life, sókè. it up. Ah. Ibi tẹ́ mú mi dé, ibi tẹ́ mú mi dé mo ti lè sọ̀rọ̀ láwùjọ ẹ̀yin lẹ bá mi ṣe ẹ ṣe ìdí tẹ́ mú mi dé ọlọ́run o ìdí tẹ́ mú mi dé mo ti lè sọ̀rọ̀ láwùjọ ẹ̀yin lẹ bá mi ṣe. ó jẹ́ ná sókè ìwọ tó máa sọ̀rọ̀ láwùjọ. làálàá ìmẹ̀yẹ tóṣù mi ò lálá ìmẹ̀yẹ tóṣù mi. Eh, láì mẹ̀yẹ tóṣù mi ò lálá ìmẹ̀yẹ tóṣù mi ṣe lẹ́ ń ṣàbò lórí mi bóyá ẹ̀yin lẹ bí mi gan ẹ ṣe ibi tẹ mú mi dé ọlọ́run o mo ti lè sọ̀rọ̀ láwùjọ rẹ̀ náà sókè ìgbà tí ò sọ̀nà báyọ̀ o tí ò ṣẹ̀bí tí kò sára tí ò sówó lọ́wọ́ mi tí n ò lè ṣojúṣe ọkọ tí ò ṣiṣẹ́ lọ́wọ́ mi tí n ò lè ṣe bíbá ọmọ ìwọ ló yọ sí mi ó fà á ló wá mi rí ẹ ṣe mú mi dé ọlọ́run ọlọ́run Táíwò òjò. kó ìgbà tí kò sólùràn. Táíwò Òjó òun ló bá mi ṣe mo ti lè sọ̀rọ̀ láwùjọ ẹ̀yìn rẹ̀ ọlọ́run ìsọjí orí afẹ́fẹ́ òun ló bá mi ṣe mo ti lè sọ̀rọ̀ láwùjọ ẹ̀yìn rẹ̀ wo bí náà táyìn lẹ́ bá mi ṣe thank